الحمد لله شرع الصيام للتقوى ويقول سبحانه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها المسلمون عباد الله ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ajíkọlọ yé wa títí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdí pàtàkì tó fi sí àwẹ̀ lófin àwọn náà ní ìpayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìpayọ̀ ọlọ́run ọba yìí ìjọwọ́ wa ìsírí wal alani bẹ̀rù ọlọ́run ọba yìí òun ni ó fi já sí pípẹ́ ọlọ́run òun là máa ṣe má ṣe ọlọ́run ọba á fílẹ̀ ayyuhal muslimuna ibadallah èyàn rúsìn ọlọ́run ọba ọ̀yà ayyuhas sa'imun ajíkọ́ lọ yé wa pípẹ́ oríṣi nǹkan ọlọ́run máa fi ń ṣe àdánwò fáwọn ẹ̀dá rẹ̀ bí tó tóbi jù nínú àdánwò yìí tọ́lọ́wọ́n bá fi dánwà wò lásìkò yìí òun náà ni inqita'ul ghayth àìrọ̀ òjò àìrọ̀ òjò yìí ọ̀sàdédé wá ọláwọn òkùnfà ìyáàdọ́lá ọlọ́wọ́n bá dẹ́dá subhana sọ yìí pé zahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydin nas liyudhiqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un ọ̀pẹ̀rọ̀ òjò ìjàjẹ́ ni àìdá ni àdánwò ni ìnira gan tún ni eléyìí hàn tó sì máa hàn káàkiri ayé nílẹ̀lẹ̀ ni o àbí ní búdò ni o pẹ̀lú sí ọwọ́ àwọn èèyàn ọlọ́run kẹfẹ́ ká jẹ díẹ̀ kínkín nínú ìyá ìwà ìgbàgbọ́ ni. ayyuhal muslimuna ibadallah ẹ̀rọ òjò yìí á fún wa ní okùnfà márùn èyí tó ṣe kó lè fa àkọ́kọ́ nú ẹ̀ àwọn ní dọ́àfù tààzímì láhi subhana lílẹ̀ kálẹ̀ níbi ìbàbàrọ̀ ọlọ́run ọba subhana huwa ta'ala àmọ́ ọlọ́run ọba ṣètò àwa orí sọ́dọ̀ ọlọ́run ọba nǹkan mi làwọn èèyàn wá sí. kódà òjò òsè rọ yìí àwọn mi lè sọ pé ah, kìnní kan ní omi kan bá ti ti kìnní kan tí kìnní kan bá ti kìnní kan ìwọ̀n tí wọ́n máa wí nìyẹn. ìwọ̀n ah, tó fà tójú òfin ra àwọn nǹkan báyìí ni kódà àwọn mi lè sọ fáwọn ọlọ́ọ̀bọ òkè ojú ìtọ́jú ọ̀rọ̀ ọba dẹ́dà ni wọlọ́wọ́ ẹnẹ ahlẹ́l kúrọ̀ ámánù wọ́tàkọ́ lẹ́fàtàhìnà àléhìm bàrọ̀kátì mìnà sàmá ìwọ̀l tí wọ́n bá nígbàgbọ́ ni tí wọ́n sì páyọ ọlọ́run tó ṣe pé sí ọlọ́run ni wọ́n ń ṣe wọ́n sì ọlọ́run ọba wọn pílẹ̀ ọlọ́run láàsìn fún wọn bàrọ̀káàtì mìnàsánà ìbùkún àti ìbùkún lójò òjò àrọ̀ láti sánmà bákan náà bàrọ̀káàtì mìnàlá àrùn irúgbìn ó pẹ̀lú ohun tí wọ́n ń ṣe níṣẹ́ ayyuhal muslimuna ibadallah rírọ̀ òjò àdọ̀ ọlọ́run lágbọ́dọ̀ wá sí àìwá ọ̀rọ̀ yìí àgbàdọ̀ sóòmù kẹ̀kẹ́ ju pé ká wára ká yẹra wa wòye kí àtàwà láàdá ọlọ́run fi fún wa níyà díẹ̀ tọ́wọ́ ẹni tí máa ń rọ̀jò ní Allah òun ló sì mọ̀ gbà tí ó rọ̀ àwọn yẹn lọ fi òjò ti nǹkan mi ò òun lọ bá kẹ́lá pé ọ̀sẹ̀ jẹ́ àlùna rizqakum annakum tukadzibun ìjẹ́ ẹ̀mú yín tí í sí òjò ẹlòmílẹ̀ lọ fi tì ẹ̀ fi ti Allah wọ́n lá nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam ní ọjọ́ kejì Hudaybiyah òjò rọ̀ lóru ọjọ́ yẹn òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọwá sí ìbánisọ̀rọ̀ nígbà tó kọ́ sódà fáwọn èèyàn tán wọ́n ní ẹjẹ́ ó sì ṣàìmọ̀ orí síráwọ̀ ẹ̀rẹ́ ni tó nígbà tó sì ní ọlọ́run ọba mo lẹ́ni tí ń sọ yí pé mo tó ń rẹ bìfálìláhì ẹni tí ń sọ pé òjò tó rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run rọ̀ fún wa pẹ̀lú ọlá ọlọ́run irúfẹ́ eléyìí ń kọ́ mọ́mìnú bí wọ̀ká fi rún bí kàwùkàwù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ onígbàgbọ́ sí mi ṣùgbọ́n kọ́ gbàrà ọ̀gbọ́n àwọn kan máa ń ní tíra ọ̀kan àtijọ́ nígbà kan àà ìjọ onírọ̀ nìyẹn kí ní báyìí ní ọ̀sẹ̀ lẹ́yìn ẹ̀wà rẹ̀ tó ń sọ wípé mọ̀tòrùnà ẹ̀bì náà kẹ́dà wọ kẹ́dà tí ó kọjú ọ̀rọ̀ ìyágbà tá a ti rí tíra ọ̀kẹ́ ti yọ láàrin òjò ọ̀rọ̀ tí ọba ti yọba ìwàhálà ní ìpèsè irú eléyàn káfíìrún bí wà mọ́kùnrin bí kàókà irúfẹ́ ní bẹ́ẹ̀ ìgbìmí ọlọ́run agbọ́ ó sì ní gbàgbọ́ síra wọ̀ ẹ̀yà mùsùlùmí والتعالي على الآخرين بالمال وغيره mọ̀tòmọ̀tò máa ń fa kí wọ́n ń pè ní kébọ̀ ìgbéraga ní jẹ́bẹ̀ èyí tà nẹ́bí sallallahu alaihi wasallam ń sàlàyé rẹ̀ nínú tí ń jẹ́ alikébọ̀ mo ní batarul haqqi ọ̀gọ́mùtún nas kí wọ́n lóòótọ́ ní ìkó ní mi ìgbà ọkọ̀ sanyanya ọ̀gọ́mùtún nas kí èèyàn tó wá fojú ré ní àwọn èèyàn àti kí èèyàn máa ga kọ́ máa sọ pé àwájú yìí lọ lójú ọ̀bá rọ̀ kò sí nira kan lè bá a lọ ra omi ni ó dá máa fi fẹ́ wọ́tà a máa ra tó wọ́tà a máa fi dáná ẹ̀rí ìgbéraga àti inú òkùnkùn tí èjé kojú ọ̀rọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala fún fún wa nírò nípa àwọn ẹni tó ti lọ nínú àwọn sàáàtì òòlà ọba dẹ́dà ni wọ́n lọ fọ́tà ọ̀sán ilà fúnmọ́ mi mi kọ̀ọ̀lẹ́ ọlọ́run láti rán ẹ àti rán ẹ sí àwọn ọjọ́ tó pọ̀ lájọ̀dá nẹ́bí arẹ́rìn tuntun wọn فأخذناهم بالبأساء والضراء أواجههم pẹ̀lú òsì àti nira la'allahum yatadarra'un bọ́yá wọn ó jíre bẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba dẹ́dà ni alawla idh ja'ahum ba'suna tadarra'un ó bá já sí pé nígbà tí nira wá dé wá bá wọn bá mú ṣòro wá wọn lọ jíre bẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà ni ṣùgbọ́n wọn ò jíre bẹ̀ walakin qasat qulubuhum ọkàn wọn kàn lé ní ọ̀zá ìyanu ẹláhùn mú ṣàìtọ́nù máa kànú yàmàlóòdì àti dání wá sí lọ́sàn fún wọn iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe yẹn ayọ́ alùmùsùlùmí náà ibadallah nígbà tí ọ̀dọ́ òjò tó dá báyìí sí àwọn àdàlùkúlá wọ́n wá mú kan ẹni tó jẹ́ onígbèraga jù láàrin wọn wọ́n ní kọ́lọ̀ bá wọn tọ́ fún ọ̀bẹ ojú ọ̀rọ̀ kan lọ mọ́kà kọ́lọ̀ ọ̀bẹ lọ́hùn iṣẹ́ arákùnrin ọ̀daràn èyí tí ó dé mọ́kà ó ní ọlọ́run àwọn òní bùkátà kankan o ṣe pé mo ní ìdí kankan o ọ̀rọ̀ kìí ṣe pé mo wá ní wàhálà rẹ̀ tó fẹ́ kéèyàn ó wọn kówó òun kan o so ọlọ́run aláhùnmọ̀ èsì àdàmọ́ tàkìhì ọjọ́ tó máa ń rọ̀ fún ọ̀rọ̀ tó ti gbọ́ ìwọ ọlọ́run ẹ́ báwọn ṣe bọ́lọ́run sọ̀rọ̀ lẹ́ ní ẹ̀rí ọlọ́run bá yá tó lè àwọn adẹ́dà bá ní kújọ oṣù wọ́n rò pé àkójọ tó sùn yá òjò rẹpẹtẹ ní ọ̀rọ̀ yìí wọ́n á ní kọ́sẹ̀sì àyè tó bá fẹ́ òun lọ́wọ́ á sẹ́yìn àkọ́kọ́ tó tún sẹ́yìn lórí ibú ni ìjọ eru ni ọlọ́run wá rọ̀jò ìyà ọrọ̀jò ìyà pa wọ́n kí ọ̀lẹ́ mùsùlùmí náà ìbádọ́lá ìyẹrù sọlọ́m ìgbéraga pàátì nínú nǹkan tó jẹ́ òfin rọ̀ nìyẹn ẹwà nẹ́bí sọ́lá àlọ́sọ́lá ń gbà bá dá báyìí ọwọ́ nù hadith abdullahi ibn abbas radiyallahu anhuma wala nẹ́bí jáde mutawadi'an mùtàkàṣìán ó ń kọ́mínú ọlọ́run mùtàrásílà ó jùrẹ́ ilẹ̀ bákan náà mùtàkọ́rẹ́ à ó jùrẹ́ bí ọwọ́ àti ìsọlọ́run ọlọ́run ti dùn jọrọ ayé alùsùlùmí náà ìbádọ́lá ìpàkẹ́ta ihun tí òjòjò ọ̀rọ̀ ìbádọ́lá wọn ni wọ́n ní ọ̀zàkà ẹ̀yọ zàkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bá wa láti bẹ̀rẹ̀ àwẹ̀ àyíbá mọ̀ sí ehu bá rí ti gbọ́ yọ́ máa parọ́ tẹ́rẹ̀ jẹ́ ó lè lo irọ́ kí ló ń sírò ó gbé fún àwọn ẹni tí wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n á bọ̀ sírò rẹ̀ pé kò gbogbo ọjà tó ní ṣọ́ọ̀bù tó ń tà owó orí rẹ̀ ló ti yọ kàkà lórí one million èlò five thousand naira ó sì ní forty million kí ni wàá ní pírọ́blẹ́mù yìí àìyọ sàká àsóhun ni òjòjú ọ̀rọ̀ ìbádàlá kí lómi bá lọ sí ìbáṣẹ ni wọ́n bá lówó tó yá káwọn bọ̀dá wa kan ọlọ́nkọ́ bá ń ti dáadáa fún ọ̀dà wọn tí wò mí lókèrè sí i àwọn ni wọ́n máa ń lọ gba zaka yẹn gbà yẹn nígbà wọn ti rí fáwọn ẹni yìí náà jẹun yóò bíbẹ̀ kọ́ irú àwọn atálákà bá yọjú ó ní àbá ń wọ́n náà bí ó ti jẹun ni ẹ̀wò rẹ̀ pọ̀ ilé ìbá ṣe bẹ́ẹ̀ sọ́yà máa lóhun ọgbà zaka adébí sallallahu alaihi wa sallam nínú mo kéṣe ìyá ni muhajirun àwọn ọ̀sẹ̀lẹ̀ kan bẹ wọ́n dìjọ wà kọ̀kọ̀ ni kí ló sì lẹ́tọ́jọ wà kọ̀kọ̀ adébí sallallahu alaihi wa sallam ó ní wọ́n ní wọn mọ́ ìlà mọ́nì àwòlẹ́kọ̀tọ̀rọ̀ mìnísítàmà àfi kọ́lọ̀ ń dáwọ́ òjò tó pé òjò máa rọ̀ mọ́ o báwọn olówó náà wọn láwọn ọ̀sánú aláìní yìí ìbádọ́lá ẹ̀yìn ọdún ọlọ́run kódà òjìṣẹ́ ọlọ́run sàlàyé sí pé wọ́n lọ́wọ́ lè ṣàhímú lẹ́mù yóò mú tọ̀rú tí èèbá ṣe tàwọn ẹran ni àwọn ewúrẹ́ tẹ̀ máa ń kó gbogbo yarhamuhumur rahman gbogbo ẹni tí bá ń sànú ọlọ́wọ́n bá jọ kí ayọ́ sànú wọn yarhamu man fil ardi yarhamukum man fis sama ẹ máa sànú àwọn ẹni tó wà lórílẹ̀ ọlọ́wọ́n ọbọ̀ sí sànú ẹ̀yìn náà má tún jẹ́ ọlọ́yé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mẹ́wàá lọ́pẹ̀ ẹ̀ẹ́n èyí wá fẹ́ dolówó lára wa ẹ̀fẹ́ dọ́lá lára wa ló fi já pípọ̀ wọn fún èyí sábà fún yẹn lówó tó wúlò fún yẹn subhanallah tó lè pé gbogbo ọjọ́ ayé pátá ó lè sì máa ní bùkátà sí wọn lọ náà ni ìyàwó lówó wọn yẹn ẹ jẹ́ àlọ́ bẹ̀rù ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní hal tunṣaruna ń bẹ lọ́wọ́ yìí yẹn ti náà lò mọ́ wallahi ó lè pé tírú wọn náà fẹ́ dúró yíká àwọn fẹ́ máa sí aláwẹ̀ lẹ́nu àní kí sí lábàbà kẹsẹ́ ọjọ́júmọ́ ẹ̀rí bí àti yẹn ń rí ọmọ àwọn ọmọ sẹ́yìn wọ́n lọ rọkọ̀ billions ẹlòmí ilé rọkọ̀ tó wọ two hundred billions rọkọ̀ tó rìn lẹ́ẹ̀lẹ́ ilẹ̀ẹ́lẹ́ ìjàkújàkú kí wọ́n ọ̀dọ̀ tàbí gbogbo ẹ̀rí ìjàkújàkú ìdádàlà ẹ̀yin ẹrú ọlọ́run ọba ẹ̀ẹ̀rá sì lẹ́yìn ẹ̀dẹ̀ rárísì àwọn ọ̀lẹ́ ilẹ̀ ló kọ́lọ́run bọ̀ kẹ́yìn ayọ̀ alùmùsùlùmí náà ìgbàgbọ́lá هون عدم استشعار هذه النعمة ìjẹ́ra yìí kò tí ẹ̀ ní mínì sẹ́lòmí gan lẹ́ni ẹ ìjọra ẹ kí lọ́wọ́ ṣẹlẹ̀ nígbà tí ọwọ́ àárọ̀ nǹkan ẹ kí lọ́wọ́ adé bẹ́ẹ̀ jẹ́ ní omi nìyí ọba dẹ́dà jẹ́ orí ayépé wọ́n jẹ́ àdínà mínà náà ìfúnlẹ̀ṣẹ̀ ìhàjìn àfàláyò ìnà gbogbo ohun tí ń jẹ́ àbíkí láyé yìí látara omi lọ́ba dẹ́dà lóhun ti jẹ́kẹ̀rẹ̀ mo lọ́lọ́run fi sọ wípé kúl àrọ̀ ayétum ìní asùn àmọ́ okùn ọ̀rọ̀ ọmọ yà sí ikún bímọ ìmọ̀ọ́yìn ọlọ́run bá ní kó bí ọgbẹ́ ti ṣe mo láti rí ọlọ́run náà láti rí ibi alùmùsùlùmí náà ìbádọ́lá èèyàn rúṣin ọlọ́run ọba ẹ̀rí àfáà mujahid ìkànnà ọmọ tó àbúlá ibùn abdasi wọ́n ní sẹ́rí àwọn ẹranko wọ́n máa sí kele àwọn ẹlẹ́sẹ̀ náà wọ̀ ní adam nígbà tí yẹn bá mú kójú ọ̀rọ̀ wọ́n máa sọ pé yìí ti ń ṣẹlẹ̀ yìí àìdá ẹ̀sẹ̀ àwọn ọmọ anẹ́bí adam ni ìbádọ́lá ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba ìfẹ́lẹ̀ karùn-ún tí ò dé kójú ọ̀rọ̀ òun náà ni intisharul ma'asi wọ́lùfújò ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù àti wà pò kí ẹ̀ṣẹ̀ tó kọ́kọ́ tó kí tọ́lọ́n kó ìrìnrà jòun lẹ́mọ́ ọ̀kẹ̀dẹ̀ ń bàjẹ́ àdìsọ pé ń kọ́ láwùjọ wa ẹbọ́ ti gbajúmọ̀ jù èmi ọmọ ti lú mi nísẹ̀yìn ọmọ àti lágbára wọ́n máa wọ́n láti ilẹ̀ òkèrè láti wá kọ́ èṣù láti wá kó òrìṣà ọ̀rọ̀ rẹ̀ lómi báyìí tó ṣe fi gbòmí bàbá ó sì so lẹ̀kẹ̀ tí ó gùn díkàlẹ̀ tí ó ní kí ló dé ọlọ́sà làwọn ẹlẹ́bọ̀ làwọn ọ̀rọ̀bìnrin náà yóò so mọ́tẹ̀ yóò so mọ́wọ́ nípa àwọn orí burú yìí oníjójó ọ̀rọ̀ oníjójó ọ̀rọ̀ àkọsípọ̀ àwọn èèyàn kírun àwọn èèyàn tún kí wọn ò sásìkò rẹ̀ àwọn èèyàn kí júmà àwọn èèyàn ń ṣèyàwó ń ṣe pátá àwọn èèyàn ń dọ́tẹ̀ ẹni tó níyàwó kò tọ́jú ìyàwó ìyàwó ní òṣòjúṣe ọkọ rẹ̀ nípa àwọn kìnnì wọ̀nyí rọ́pọ̀ ẹlòmí bá ti irọ́ tàwí ìkalẹ̀ nígbà olùkọ́ tó máa kí ń pa irọ́ nìyẹn wọ́n bá pa irọ́ ìkò síbi wọn ò ní ti gbọ́ láyé ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀ gbogbo àwọn ìwà kò kí wọ̀nyí ọ wà nínú tí ò jẹ́ kojú ọ̀rọ̀ ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba قل ويا قوم اذكروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ẹ̀yin ìjọ mi ẹ wá forí tẹ̀lé dá yín ẹ ronú tí wàdà lọ sọ́dọ̀ rẹ̀ ìṣẹ́ ti ṣe láì dá ẹ̀tọ́ ra fúrújì lórí ẹ̀ omi ìṣẹ́ fẹ́ ṣe ẹ ronú sí i kọ́ máa jẹ́ ìdá lẹ́sẹ̀ ẹ bá ti wá síbẹ̀ يرسل السماء عليكم مدرارا sẹ́mi ọ̀rọ̀ jọ aláfíìsà fún yín ويزدكم قوة إلى قوتكم ọlọ́run wa lè sí yọ wọlé àtẹ̀sẹ̀ wọn lọ mujrimin ẹ̀mí yẹ́yìn padà lẹ́ni tí wọ́n máa ṣe lọ́wọ́ kódà nóòhù títí húdù nìyẹn àwọn náà sọ pé fún tòṣìṣẹ́ rabbakum innahu kana ghaffara wọ́n sọ pé wá foríjì ẹlẹ́dàá yín nípalá foríjì lọ́lọ́wọ́n wọ́n bá ti foríjì yín tán yóò rí sílẹ̀ sàmà àlẹ́ ìfúnjọ́rọ̀ sẹ́mi ọ̀rọ̀ jọ alágbàrúkà fún yín bákan náà wọ́n yẹ jẹ́ alákùn jẹ́nà sí wọ́n yóò ó yẹ jàlákùn jẹ̀nẹ́ẹ̀tì wọ́n yẹ jàlákùn àníhárọ̀ yóò sì bí kẹrí ọgbà oko ẹ̀sùn wá rí àwọn odò tí ó sàn sí ìyá mùsùlùmí náà ibà dọ́lá wọ́yá ìhà sọ ìmọ̀n ẹ̀yìn aláwẹ̀ ẹ̀rí àwẹ̀ tá ń gbà yìí ọlá mi tá fi mọ̀kọ́lọ́ ń gbà lẹ́sìn fún wa o ìbáàlá kọ́ ọba fẹ́ mọ̀ yí kọ́lọ́ ń gbà àwẹ̀ lọ́wọ́ rẹ̀ òun ni kò rí dáadáa sí lẹ́yìn àwẹ̀ o ẹni ọba gbà àwẹ̀ máa ti gbà tán yìí ọwá sínú ọwá lọ bí ògógóró ẹ̀rí jẹ́mi ń só nìyàn yí pé ọkàn fi fi pa gbogbo sùn kẹyẹyẹ ni ọlọ́wọ̀n ọgbà lọ́wọ́ rẹ̀ alhassan al-basri rahimahullahu ta'ala wọ́n ni inna min jazai alhassanati alhassanatu ba'daha inú ẹ̀fẹ́ dáadáa mo ní kí yẹn rí dáadáa sí lẹ́yìn dáadáa kí ni dáadáa máa òun náà ni sípàtò ní ṣàwàl ẹ́sà ń bẹ nínú oṣù tó ti wà lé ní táǹkì ní ṣàwàl tí ìyẹn bá rí ìgbà ìtumọ̀ rẹ̀ ní tọ́lọ́n gbà ìjọ ti yẹ ọ́ òjíṣẹ́ ọlọ́run sọ láàlẹ̀ sílẹ̀ ó ní mò ń sọ ọmọ rọpọpọ tó ń bá àtìbá àhùn kíkan bí ń ṣàwàl dáná kò sí yàmi dáhà iná wá gba rọmọdán bá ṣe gbà yìí ọwọ́ á fi mẹ́fà tẹ̀lé ní oṣù ṣàwàl kódà lè bẹ̀rẹ̀ láti ọ̀la lọ tí ì tọ́ra lè rí ẹlòmíì tó wà lórí hadith ìtàkùnrin sọlá sọlá ń sọ pé ẹ má gbàgbé ẹjọ́ sátidé àti ohun tó bá jẹ́ tuntun fún yín òun ni ẹ gbà ẹni ọba ti wá bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ yẹn kódà tí ọba rí ohun tó fi jà fún ìfòbi tí ọba wà lórí eléyẹn lókun wa èlà èèyàn lè tẹ̀ látọ̀lá lọ tó fi jà mẹ́fà yẹn kíyàn rí dáadáa ṣe lẹ́yìn rọ̀kọ̀lọ́ọ̀nù òun ló a tún máa Ramadan yẹn kìyàmù tó ṣe yí kí àǹfààní rẹ̀ pọ̀ gan gbàbù sọ́ọ̀lì hìnàmí kọ́bìlìkù ọjẹ́ sì sí àwọn ẹni tó ti ṣáájú yín bákan náà mọ̀nìhátù anil ismi ọ̀sẹ̀ kírù lè sí yàát tó tó ka ìdẹ̀yìn rẹ̀ ká máa gbìyànjú eléyìí òun yóò fi túmọ̀ ìkọlọ́run kalẹ̀ sí fún wa aṣọ ẹnu wa àfi ọ̀sọ̀kọ̀ náà wẹ̀ aṣọ wa òkú náà àṣìṣekúṣe nú àwẹ̀ gbogbo eléyìí láti wá kọ̀ǹtínù lórí dáadáa yìí lẹ́yìn ìgbà tọ́rọ mọ̀ tọ́m ti lọ tán ẹjọ́ ìmùsùlùmí náà ìbádọ́lá ìyẹn rúṣin ọlọ́run ọba kò sí nǹkan tí ó tún jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí a tún mẹ́nu bá fún wa òun ni pé òní yìí gẹ́gẹ́ bí apá wa bí Ubayd maula ibn azhar apá ní ọgẹ́ni ibi pẹ̀lú Osman ibn Affan radiyallahu anhu ẹni tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run bẹ́ẹ̀ ti sọ nípa wọn pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di abdu alayha bin nawajid ó ní ọdọwọ yín ìlànà ìmí ànábì dọwọ yín àti àwọn àrólé ẹni ìmọ̀nà á máa fọ̀nàmọ̀ lẹ́yìn mi ihun tí wọ́n bá mú wá wọ́n mú dání tí wọ́n fi ń ṣe lẹ́sìn òun nìkan yìí lẹ́gbàmú èyí ọ̀gá yẹn fi gbàmú àríyàlì mùsùlùmí náà ìbádàlá ẹ̀yẹn rúsùn aláwọ̀ irú ọjọ́ òní ọwọ́ aṣọ gẹ́gẹ́ àfáwà osman ọjà sí pé ọjọ́ ọdún ni ọjọ́ ọdúnmà ni nígbà kan lẹ̀ yorùbá ọ̀là ìfọ́ wa ń ṣe ìgbà ni wọ́n ní ọ̀gọ́dọ̀ ṣe útúbà méjì o wọ́n bá ṣe útúbà méjì ọba òkú o àìní útúbà méjì tá a ti ṣe àwọn bá wọ òkú ọlọ́run já wọn ọba dáadáa kún ọpẹ́ lórí dáadáa wọ́n sì wà lórí ẹ̀sìn ọlọ́run àti tẹ̀lé ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni yìí ni mo gẹ́ ní ìdí pẹ̀lú Osman ọmọ Affan radiyallahu ta'ala anhu ọjọ́ yẹn wá bọ́ sí ọjúmà Osman kírun tó ṣe kú tó bá náà ṣe ṣe lẹ́nu wọ́n wá ṣe báni sọ̀rọ̀ inú tó fi ṣe báni sọ̀rọ̀ lèmi náà fẹ́ ká sọ̀rọ̀ pé ya ọjọ́ òní ọdún méjì lọ́kọ̀ọ̀kan fún yín ká má gbàgbé pé ọdún mẹ́tàlá mùsùlùmí ní ìpínlẹ̀ yóò táwọn èèyàn bá tún pè lọ́dún ìranu ní ọdún àkọ́kọ́ òun lélẹ̀ ìyẹn ọdún jákà ọdún kejì òun lọ́dún léyá nígbà ń retí lẹ́yìn oṣù méjì ń sè ọdún kìkà lèyí ti ń pààrà nírọ̀ ọjọ́ òní ti ṣe yọ́mù ìtumà ó ló ti papọ̀ fún yín lè ní ọdún méjì ọmọ ní àhájà àníyàn tẹ́sọ̀rọ̀ ìtumà min ahlil awali ẹni tó bá wù láti gbó yóò retí juma kò ní lọlé àwọn ẹ̀sọ́ wà ní wọ́n kọ́ bá ní lọlé òdìkó ṣùgbọ́n kò só ń jẹ dá fún wa o alien kẹsìrún ó ń bọ̀ máa retí àsìkò júmọ́ o ọmọ ni àhábà àníyẹ́rù jẹ á ọkọ̀ di azim tó láhù ẹni ọba dẹ̀ fẹ́ padà lọlé ó ti yọ̀dá fún ó ń bọ̀ máa lọlé àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìtọ́jú àtòrò yẹ tó dáa اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتضرعاتنا ودعاءنا وصدقتنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم رد الأمن والسلام إلى العالم كله الشرق الأوسط الشرق الأوسط ودين بيدو إيست أما تبعو أودين بيدو lọ́mọ ajé Saudi ọba jẹ́ o ẹ̀pàṣẹ ah. Saudi rẹ́sì odidi orígun ẹ̀sìn rẹ̀ o torí bẹ̀ láti ṣe hajj ọlọ́run ọkùnrin ní dálẹ́ afẹ́fẹ́ àti gbogbo ojú títà yín kékeré ti wáyé àti lóde Nàìjíríà Allahumma fadna min kulli su'in wa makruh Allahumma fadna min kulli su'in wa makruh Alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين اللهم أجثنا اللهم أجثنا اللهم جللنا سحابا كثيفا رفيقا جلوكا نحوكا تمطرنا منه رزازا وسقاطا سجلا يا ذا الجلال والإكرام سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أصدني وتواصل كل عام وأنتم بخير wọ́n ní ẹni tọ́bá ní ọmọ ọ̀. ẹ̀kùn jàmáà wa tọ́bá ń gbọ́ wa afẹ́ká ṣe ìtọ́lẹ̀ anú kẹfọ́kan náà àwọn ọmọ ìyá wọ́n wà nínú ṣòro tí ó sì lágbára wọ́n wà nínú ṣòro tó lágbára owó tí wọ́n ní wọ́n lọ kó wá ó lé ní 800,000